ẹ káàbọ̀ padà sórí ètò yìí ètò wa Ramadan Kareem yóò mọ̀ yá àwọn ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì lẹ́nu pé a nínú tọ́pìkì náà wọ́n tìrìtì bẹ́ẹ̀ ni tọ́pìkì yẹn ọ̀pọ̀lọpọ̀ ọmọ pé Islam sọ ń pẹ́ ni ìyẹn la àfa wa àwọn àfa kan tó wá ń bá mi sọ wọ́n ti ń pè mí pé ah, kí ló dé tọ́pìkì báyìí ẹ̀ lè tìrìtì ẹ̀ ni ní àpẹẹrẹ ògbó ránṣẹ́ aláwọ̀ á dẹ̀ wọ́n àfa àti ọba àtìrìtì ẹ̀ sẹ́ni kó àwọn àfa wa tàgbé wálé nìyí wọ́n débẹ̀ wọ́n débẹ̀ débẹ̀ débẹ̀ kọ̀ǹfàmù ni bàbá Sheikh Abdulateef ṣùgbọ́n ẹjẹ́ sáré forí ẹ̀ gómìn kan. àà ní táìmù rárá hmm. so inshallah ọlọ́wà padà mú táìmù wa now gẹ́gẹ́ bí a ti ń sọ lọ a ti sọ àwọn mẹ́rin nínú àwọn márùn-ún ta ni wọ́n máa mú áàfù nínú tó kù bá fi lélẹ̀ ẹjẹ́ afẹ́ ọ̀kan tó sẹ́kù lẹ̀ káàlẹ́ mẹ́nu ba ìjókòó nítorí táìmù ta ni hmm. so arúgbó ẹni tí ó máa mú one over four àwọn méjì náà ni ọkọ àtìyàwó hmm. so um, ìyàwó máa mú one over four nínú ogún tọ́kọ ẹ bá fi lélẹ̀ níjọ́ tó bá já sí wípé ọkọ yìí ń kọ́ o tí ọba ní ọmọ hmm. tóun ò lọ́mọ fún ọkọ tóbìnrin mi náà sì lọ́mọ fọ́kọ o property ọkọ fílẹ̀ yẹ ìdá kan nínú ìdá mẹ́rin ẹ̀ ni ó jẹ́ títí àwọ. ìjọ tó bá já sí wípé ọkọ yìí ẹ̀rí lórí eléyìí kí n tó lọ Quran chapter four verse twelve ó ní wàlà hùnà rúbùú mímà tàràkìtùn ó ní ìyàwó yóò máa mú one over four nínú tẹ́ bá filẹ̀ ní dúkìá ń lamọ yakun lakun waladun ìjọ tẹ́ ẹ bá lọ́mọ ẹ lọ́mọ lọ́dọ̀ tiẹ̀ ẹ ní lọ́dọ̀ obìnrin mi láti bòmí so bákan náà ló jásí pé ọkọ yóò máa lẹ́tọ̀ọ́ yẹn pé aṣọ lókè lọ́hùn wípé hmm. nínú gbogbo property tóbìnrin bá filẹ̀ tó bá jásí pé obìnrin yẹn ò lọ́mọ fọ́kọ kò sì lọ́mọ níbòmí ọkọ ò mú half nínú ẹ̀ ìjọ tó bá jásí pé lóbìnrin yẹn bá lọ́mọ bóyá ó ní fọ́kọ yẹn ní àbó ní síbòmí so áàfù tó yẹ kọ́kọ́ mú yẹn yóò padà wá sí rúbọ̀ hmm. one over four ni ọkọ òun bẹ̀ yẹn lójú àwọn méjì tí yóò máa mú kíní ẹ̀rí ń bẹ̀ yẹn òun náà ni Quran chapter four verse twelve tanka lọ yẹn wọ́n yín káyọ̀ náà làhùn náà wà lẹ́dùn ó ní tíyàwó yẹn bá ti lọ́mọ falakumọ rúbọ̀ mi màtàrọ̀ kìnà gbogbo ogun tábà fi ilẹ̀ o one over four lẹ gbọ́dọ̀ mú nínú ẹ̀ hmm. lẹ́yìn yẹn asúmọ̀nà tó yẹ pásítọ̀ bá ti tó wà fún wa hmm. asúmọ̀nà one over eight ìyẹn ó máa jẹ́ ogún ẹnìkan nínú àwọn tí ó jogun tani òun náà nìyàwó sàpá hmm. sọ wípé ìjọ tí ọkọ tó bá jásí hmm. pé ní kò lọ́mọ lọ́dọ̀ ìyàwó yẹn tí ó sì hmm. ní níbòmí pé ìyàwó òun one over four ìjọ tó bá pé lọ́kọ bá lọ́mọ bóyá lára ìyàwó yẹn àbó níbòmí níjọ yẹn ogún ìyàwó yẹn yóò padà sí one over eight yóò di tó mọ́nà ìyẹn ẹ confam yẹn náà padà Quran chapter four verse twelve fàyínká ni lákùn wàlàdùn fàlàhùn náà

lónìí àwa rí i pé obìnrin làkọ́bí obìnrin ló tẹ̀lé obìnrin ni ọmọ tó wá jẹ́ àbíkẹ́yìn wọn tọ́jọ́ ọkùnrin ọmọ wéléǹje wéléǹje báyìí ni. wọ́n rọ́ bá ṣẹlẹ̀ wọ́n á ní pé tọ̀ e, e, e, nǹkan báyìí láà fún ọmọkùnrin yìí o hmm. àwọn olùdíje eh, àwọn ẹ̀gbọ́n bá ń dèbí a àìmáàmù ẹ̀ gbádùn ní kílẹ̀ ń pín ẹ̀ fún ọmọ tí wọn bí jò ní ẹ̀ fún olódìdí ilé kan ẹ̀ wá ní kémi àti àbúrò mi káwọn lè pín olódìdí ilé kan bí wọn ti pínrú ẹ̀ hmm. bàbá ẹ sẹ́rí ibi tẹ́ ibi tẹ́ lọ yẹn hmm. a ní táìmù mọ́ hmm. nítorí ọ̀rọ̀ alibintu sọ̀lbíyà hmm. lẹ́fẹ̀ẹ́ sọ ọmọbìnrin tó yá sí pé ní ẹni tó kú ló bì so ó ní inú àwọn conditions tó wà fún tí ó fi jogún ọ̀nà mẹ́ta ni talatu halat ló wà fún ọmọbìnrin tó wájá sí pé ọmọbìnrin yín kánà tí wáhídà tó wáyé pé òun nìkan ni bàbá ẹ̀ bí tí ò lẹ́nì mọ́ falahan nisifu ọmọbìnrin tí òkú tó kú tó fi lẹ̀ yẹn yóò mọ ìdajì so eléyìí amari lè nu Quran chapter four verse eleven yẹn wa in kanat wahida falaha nisfu aya Quran ni confam ẹ bẹ́ẹ̀ tó tọ́ pé lóun nìkan ló kú bí o ó ní yóò gba ìdajì so condition ẹlẹ́ẹ̀kejì òun lọ́lọ́run ṣàlàyé ẹ̀ náyà tẹ mú wá yẹn yusikumullahu fi auladikum èmi ọlọ́run ṣàsọ́lẹ̀ fún yín o hmm. nípa àwọn ọmọ yín tẹ bí hmm. tó jẹ́ pé ọkùnrin àtobìnrin ni wọ́n lè dákàrí mithlu kọ́kùnrin ó mú déédéé ìlọ́po méjì tóbìnrin tóbìnrin méjì mú kó mú déédéé tóbìnrin méjì mú kọ́kùnrin kọ́kùnrin ó mú so mímú tọ́kùnrin fẹ́ mú yẹn wọ́n nígbà yẹn la yóò mú yẹn ìzàkánà máa ha ibnu lilmayit so ìjọ tó bá yẹ pé ní òkú i mean tó bá ìjọ tóbìnrin yóò máa mú ìlọ́po áàfin tọkùnrin bá mú yóò jẹ́ jọ́ só bá jásí pé ní òkú lọmọkùnrin ni ó máa mú half bóyá ọmọ ẹyọ kan lọkùnrin tí òkú níní àbúpọ̀ jẹ ẹyọ kan lọ níjọ́ náà lọ́hùn wọ́n ní ló já sí wípé ọmọbìnrin yóò mú irú yẹn ọ nígbà míì condition mi tó wà fún o ní pé ọmọbìnrin ó lè jẹ́ pé òun gan ni yóò jogún bitasip tó yẹ lẹ́yìn tí ọkùnrin bá ti mú un tóun fẹ́ mú tán òun ni ó kó gbogbo ohun tó kù nílẹ̀ òní òkò so ọ̀rọ̀ pọ̀ lórí àníyẹn tá a lè gẹ́tì ẹ jẹ́ ká jẹ́ kó di ìgbà míì òní Kùránì sọ pé wàyí kú nà nìṣá à ń fọkọ̀sì nà tẹ́yìn tábàjọ́bìnrin tí wọ́n ju méjì lọ fàlàhù nà sólùsà ó ní wọn ò mú two third so o tún ti yàtọ̀ fún àlàyé pọ̀ lórí ẹ̀ á lè kanjú sọ ah. ọlọ́run musa bá ọlọ́run bá dúpẹ́ fún yín ọlọ́run bá wà pẹ̀lú yín ọlọ́dẹ muhammadu ọlọ́run la ilaha illallah àwọn afáwà sheikh al-imam abdul latif muhammad bello ọmọlóye àwọn la ti ń bá la ti ń fọ̀rọ̀ jomi tó rọrọ̀ pẹ̀lú wọn látàárọ̀ tí wọ́n yanjú ọ̀rọ̀ fún wa nípa n tá ní ogún pínpín nínú Islam torí pé ọ̀rọ̀ yìí ó ti di forgotten issue láàrin àwọn èèyàn láàrin àwa mùsùlùmí gan pa ọ̀pọ̀lọpọ̀ ní orí rò mọ́ ìdígi iye ìyàwó iye ọmọ lókùn tó ń kálukú fi ń pín lónìí àìmọye wàhálà ni wọ́n ti bẹ̀ẹ́ yọjú tá a mọ̀ wípé tó yẹ a bá padà sí di ìtọ́lọ́hún ni tá a fi tọ́lọ́hún yanjú ẹ̀ tá a dẹ̀ bẹ̀rù ọlọ́hún wàláì kò ní sí wàhálà nínú ọ̀rọ̀ ogún ogún ò ní di wàhálà wọ́n tó ti ń jà sógun náà mọ arántí pé ẹni tó fogún ẹni tó logún ó ti lọ ó filẹ̀ ìwọ náà tó jà sí ìwọ náà tó gbà ní túláàsì tó gbà ọ̀tọ̀nà tọ́tọ́ o àti tí ọ̀tọ́ tó fi gbogbo ológun ọ padà dálẹ̀ níjọ́ kan ṣùgbọ́n lọ́n sọ kí nìkan lọ́rọ̀ kúránì wípé ẹ mọ arántí o gbogbo àwọn tí bá ń jẹ owó ọmọ òrukàn tí wọ́n ń jẹ ogún ológun jẹkújẹ innama yakuluna fi butunihim naran wọ́n sọ yẹ sílẹ̀ ọ̀nà sàáyìn ọlọ́run nínú ẹ̀ ń jẹ ẹ̀ sì wọnú náà kò sọ́kàn tẹ dá sí gbogbo ọtógun ológun bá ń bẹ lọ́wọ́ rẹ tètè pa àwọn ọmọ lólogún kó nǹkan wọn fún wọn àrántí Ramadan wa kọ ni o àrántí Ramadan wa Ramadan ni alákùn tàtẹkùn kẹrẹ bá bẹ̀rù Ọlọ́run ogun ológun ti ń bẹ lọ́wọ́ rẹ haramu ni o tètè gbógun fọlógún adúgbò ẹkọ àfa wa Ọlọ́run musa bá musa jaari yín pẹ ọlọ àná Muhammad lọ́dọ̀ Ọlọ́run wàlá ilà ilàlá ọlọlá hawlá wàlá kúwàtà ilà abilà ilà ilà sí ẹ á yín ní bàtà láàárọ̀ yìí pẹ̀lú ògbó Ọlọ́run ṣáàlá á yín ní bàtà ẹ tẹ mú lọlé láàárọ̀ yìí torí ọ̀rọ̀ tẹ ẹ ti ẹ yanjú yìí ọ̀rọ̀ tó tó lágbára púpọ̀ ni ọ̀rọ̀ tó lágbára púpọ̀ ni ọ̀rọ̀ tó lágbára púpọ̀ ni kódà ẹ o ẹ jẹ́ fún yín lásọ ẹ jẹ́ fún yín lásọ ọdún ẹ jẹ́ fún yín lásọ ẹ jẹ́ fún yín lásọ àárẹ̀ kan náà àwọn ọmọ tí ó tí ó ṣàìsì tọ́lọ́mọ sàjárí yín pẹ́ ọlànàbí lọ́dọ̀ ọlọ́run ká tó máa lọ láàárọ̀ ẹ̀jẹ̀ adúgbò lọ́dọ̀ àwọn olóore wa bàbá Dr. Ahmad bin Salahuddin aláṣẹ àtọ́dúdarí iléeṣẹ́ Standard Group of Company ti Standard Insurance Consultant Limited tó wà lábẹ́ rẹ̀ adúpẹ́ pọ̀ lọ́wọ́ bàbá ọlọ́mọsàbà dúpẹ́ fún yín o gbogbo orí tẹ́sí fún wa ọlọ́mọsàbà san ẹ̀sán rẹ̀ o ọlá nẹ́bí lọ́dọ̀ ọlọ́run inshallah june third náà program wa tàwọn ní ramadan wa níjọ. monday ìjọ méje lé monday lè monday tó monday tí ń bọ̀ wáyìí taa akbar on the twenty nine. ramadan twenty nine. okay njẹ́ ramadan ma twenty nine. monday majumọ tuesday very good ah ṣé monday mọ́júmọ́ tuesday àbí tuesday eh, sunday Monday. monday monday monday ni mọ́júmọ́ tuesday monday ni allah akbar Monday ní monday ni o monday ni o monday ni o inshallah ramadan lórí twenty lórí twenty nine monday yẹn twenty nine ni monday yẹn àwọn aṣáìsùn mọ́júmọ́ thirty eight yẹn thirty eight ọ̀tọ̀ ọlọmọsàsọ àjùgbé ní jẹnudọ ọlànà muhammadu dọrọ afa abdulbasit kẹni bọ wàásù wàásù ṣe abdulbasit jibril ọmọ baba wa salam salam I don't àjọ kojú sẹni agbára ọlọ́run ṣá ọlọ́run sọ àjùgbé don't know ọlá nàbí muhammad lọ́dọ̀ ọlọ́run orísun náà ń bọ̀ àwọn àkọ́fà rẹ̀ lọ́wọ́ gbà fún wa la ilaha illallah adúpápọ̀ lọ́wọ́ màmá wa alhaja wa khadijat damorish inú bàtà yín náà látún fẹ́ fún àfa alẹ́ àárọ̀ yìí kọ́lọ́ náà musa bá sanyílẹ̀ sàn rí ọlá nàbí muhammad lọ́dọ̀ ọlọ́run la ilaha illallah apapata lọ́wọ́ iléeṣẹ́ dolphin food tó fún wa ní power oil wọ́n fún wa ní dano wọ́n tún fún wa ní munchit àtàwọn iléeṣẹ́ àti iléeṣẹ́ orísun ọjọ́ pọ̀ ọlọmọsàbà dúpẹ́ fún yín o ọlọ́dẹ muhammed lọ́dọ̀ ọlọ́run ajáwa sísàt kẹlání ọlọ́mọba wà pẹ̀lú yín ọlọ́mọba dúpẹ́ fún yín ajáwa hadisat agbólúajé ọlọ́mọba wà pẹ̀lú yín o ọlọ́mọba akẹ́ ọkọ yín alhaji wa isaac agbólúajé ọlọ́mọba àforíjì wọn bá yá fún wọn bá aṣekún sinmi fún wọn ọlọ́dẹ muhammed lọ́dọ̀ ọlọ́run. àwọn ojúlárí fans club worldwide àwọn wọn fún wa lásọ inú ẹ̀ látún ti fún wọn fáwọn níní àti ń ha àti ń ha àti ń ha aṣọ yín náà àti ń ha fáwọn èèyàn o ọlọ́run dákun mọ́tàbá aṣọ yín lẹ́sàn-án rẹ o bàbá wa Muhammad Taofik tí wọ́n jẹ́ president Ojúlarí fans club worldwide ọlọ́mọba àdúpẹ́ fún yìí o wọ́n ní àwọn sàdúrà Falahaju Abdullahi Ojúlarí pé wàrà fanáhu makana aliyan kọ́lọ́ musa mọba asàlẹ́kùn àgbéga fún ọlọ́dún Muhammad lọ́dọ̀ ọlọ́mọláyà illallah wàlá hawla wàlá kúwọ́tà illa billahi aliyyil azim àdúpẹ́ kọ́lọ́ gbọ́ àwọn tó wà ń di kámẹ́rà ni àwọn tó wà ń di nínú ilé ni àwọn tó wà ń di ilé agbára ni ọlọ́mọsàbà àdúpẹ́ fẹ́ni kọ̀ọ̀kan ọlọ́dún muhammadu dọ́ọ̀lọ́ ọ̀la ilà ilàlá tẹ bá lọ́rọ̀ kan tẹ fẹ́ bá mi sọ abẹ́ fẹ́ gbé polówó ọjà wá fún wa abẹ́ ní ilé látọ̀ kẹtẹ́ yìí náà fẹ́ ká kọ́fà ẹ pé nọ́mbà tẹ rí lórí amóhùnmáwòrán yín nọ́mbà yẹn ni kẹ́ ẹ pè tẹ́ bá ti pè nọ́mbà ní lágbára lọ́n ṣáàlá ọ iléeṣẹ́ Orísun wọn yọjú sí yín á sì bá yín dòwò pọ̀ á sì bá wa dòwò pọ̀ kọ́lọ́n dákun mọ́sà gbàdúrà ẹnì kọ̀ọ̀kan wa ọba ọwọ́ àdúrà yín náà ni a máa lọ láàárọ̀ yìí tó bá di láàárọ̀ la a tún máa pàdé lágbára ọlọ́run ṣáàlá bẹ́ẹ̀ lọ́la làwọn náà sì láti kádùrà nílé iṣẹ́ Orísun bí ẹ̀rọ bá ti máa ń ṣe a sì láti kádùrì a sì tàwọn Ramadan lágbára ọlọ́run ṣáàlá ṣùgbọ́n àwọn ọlọ́ba yìí tó bá di ní ọ̀la a tún máa pàdé ma as-salam wa ila